والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى فصل ثم من طريقة أهل السنة والجماعة اتباع آثار رسول الله صلى الله عليه وسلم باطنا وظاهرا واتباع سبيل السابقين الأولين من المهاجرين والأنصار واتباع وصية رسول الله صلى الله عليه وسلم حيث قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة lẹ́yìn ìgbà tí àfọ̀ onítúrà ti ṣe àlàyé fún wa nípa kí ni ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam nípa ti àmàtí karamatul awliya ohun tó lọ́wọ́ bá máa fi ń ṣe àpọ́nlé àwọn ẹni rẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tọ́jà àwọn nǹkan ìyàlẹ́nu tọ́lọ́wọ́n bá máa mú kó ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ní tiẹ̀. kí ni ìgbàgbọ́ àwọn alùsùnà nípa nǹkan yìí lẹ́yìn rẹ̀ afáàtún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa nǹkan míì tuntun wọn ni fọ́fùlù eléyìí jẹ́ àkọlé ẹ̀kọ́ míì tuntun thumma min tariqati ahli ti wal jama'a wọn ni lẹ́yìn náà o kámà ike ń bẹ nínú ojú ọ̀nà àwọn ẹni tó ń sallallahu ìjàmbá ẹ̀yọ̀ kọ́tẹ́nu wọn kò lórí títẹ̀ lódodo nínú ojú ọ̀nà wọn ni ittiba'u athari rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam títẹ̀lé àwọn àlànà ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam batinan wa zahira ní kọ̀kọ̀ àti ní gbangba. wọ́n ní nínú lànà àwọn tó ń tẹ̀lé súnà òun náà ní títẹ̀lé àwọn orípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àlànà rẹ̀ ní ìkọ̀kọ̀ àti ní gbangba wọ́n pè wọ́n ní ahli súnà nítorí pé ètò ìmọ̀ jẹ́ súnà nínú ṣẹ̀ríà ipò náà ní àwọn ọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam àwọn àti ànábì wa àwọn tí ànábì rí. tí o pé dá àwọn eléyìí là ń pè ní kíni asúnà gẹ́gẹ́ bí àlàyé rẹ ti ṣe síwájú. ṣùgbọ́n tí a bá wò bó ti ṣe fẹ̀ tó gbòòrò nínú ṣẹ̀ríà ní tí wọ́n pè ní súnà ọ̀kárí ní tó wá látọ̀dọ̀ anábì àti ní tó wá látọ̀dọ̀ àwọn aṣíwájú wa rere Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ń jọ́sìn yẹn nínú al-islahul aam gbogbo ẹ̀ wọ́n ń pè ní kíni as-sunna torí ẹlẹ́sẹ̀ rí nínú àwọn tíra táwọn olùmọ̀wá kọ tí wọ́n pè ní kíni kìtàbù sunna àbí sharhu sunna gẹ́gẹ́ bí as ti al-Lalaka'i sunna ti alimam albarbahari àtàkùrà sunna mi a rí pé tí wọ́n mú wa ń bẹ̀ àbíbi sharhi sunna ti alimam albagawi rahimahullahu ta'ala ẹ rí pé àwọn kan tán kó wa nínú àwọn tírà yẹn ó lè jẹ́ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó lè jẹ́ sisi anabi ó sì lè jẹ́ ntá anabi rí tí òkú kọ̀ dá ó sì lè jẹ́ ọ̀rọ̀ ẹlòmíì gẹ́gẹ́ àwọn sàábé àbí àwọn tàbíì. Ibn Rajab rahimahullah ta'ala ó ní púpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n dé gbẹ̀yìn àwọn fún súnà ní ìtumọ̀ ohun tó jẹ mọ́ tawhid púpọ̀ ninu awon to dé gbeyin àsúnà lọ́dọ̀ àwọn ìtumọ̀ rẹ̀ ní kíni at-tawhid torí ẹlẹ́sẹ̀ kan sharhu súnà ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ẹ̀rí pọ̀rọ̀ tó máa ń sọ nínú lori nítorí pé àtẹ̀wéhìd gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mà òun náà ni asludin àtẹ̀wéhìd ni kíni asludin ó ní ìpìlẹ̀ ẹ̀sìn ẹni tó bá sì yapa nínú tẹ̀wéhìd ọ̀n bẹ nínú ewu ńlá ẹni tó bá yapa nínú fiqh ọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn pẹ́rẹ́ yàtọ̀ sí ẹni tó bá yapa nínú tẹ̀wéhìd ẹni tó bá yapa nínú tẹ̀wéhìd ọ̀n bẹ nínú ewu ńlá ìrẹ́ ló ti jẹ́ pé gẹ́gẹ́ bí ti ṣe mà nínú fiqh a ní àwọn madhahib gẹ́gẹ́ bíi madhabul maliki madhabul hanafi madhabul shafi'i àti madhabul alhambali àti madhabul zahiri àti àwọn madhabu míì tọ́lá wọn bọ̀ kọ́ pé kí wọ́n sẹ́kù dòní. àwọn madhabu yẹn téèyàn bá yapa nínú madhahib sẹ́kì ọ̀tọ̀ ní tí ìmáàmù kan sọ ìwọ́ wá yapa sí ní ìmáàmù yẹn sọ. So yẹ báwọn kan láàyè ibì kan bí wọ́n ti ṣe máa wò ó pé mọ́tàbù táwọn ń tẹ̀lé ni mọ́tàbù báyìí pàtó ìwọ ó sì wá ṣe ń tọ́ tako mọ́tàbù yẹn ìwọ náà sì ń bá wọn gbáyè yẹn ẹ̀rí kan wọn ní pé ọ̀n kèfèrí kò sì sẹ́ni tí ó lè ọmọ síláṣí kò sẹ́ni tí ó sọ ike tó dé tó darapọ̀ máwọn nígbà tó máa tẹ̀lé mọ́tàbù àwọn gẹ́gẹ́ bí káwọn èèyàn máa tẹ̀lé mọ́tàbù màlìkí kí wọ́n sì sọ ike mọ́tàbù hàǹbàlì àbí ṣàfíì àbí hànàfi ni wọ́n fẹ́ máa tẹ̀lé. a rí i pé kò sẹ́ni tí ó ti torí rẹ̀ tí ó mọ ọlọ́ta kò sẹ́ni tí ó ti torí rẹ̀ tí ó sọ fún ọ wípé ó ti ṣìnà aláìmọ̀kàsí ní ọ gẹ́gẹ́ bí àpèjúwe nìsín. anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní albayya'ani bil yatafarraqa albayyani bilkhiyari maalam yatafarraqa ẹni tó rà lọ́dún yẹn àtẹni tó tà fún yẹn ìkíni kejì wọn ilé ayé àti sẹ̀sá wà fún lópin ìgbà tí wọn bá ti túká nísìnyí ránṣẹ́ sí ní ten thousand naira ẹ ti ṣèdúnadúrà o sì ti kó owó fẹ́ni tí ń tà òun náà sì ti fáńṣẹ́ ti lé ọ lọ́wọ́ ṣé rírà yẹn ti pé àbí títà yẹn ti pé kò tí ì pé o ayé àti ṣe ẹ̀sà ọwọ́ àfúnwọ́tọ̀ ra kọ́ sọ pé káì ìrora kìíní ẹ̀ ma ẹ̀yẹ ẹ̀sà ìwà fẹ́ni tọ́ta kó ní káì mi ìta fún ẹ ma lópin ìgbà tí ẹ̀ bá ti pínyà kí ni tó máa pín pínyà ń bẹ̀ lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha wọ́n ní at-tafarruqu tafarruqun bil-aqwal lópin ìgbà tí ẹ̀ bá ti pínyà nínú ọ̀rọ̀ ìpè ọ̀tá wọ́n ta fún ọ wọ́n ra lọ́dọ̀ rẹ ẹ̀ ti sọ̀rọ̀ mọ́ ẹ tún mi sọ àti pé kata ẹ ti pé. apá kan nínú àwọn olùmọ́ni àtẹ̀fọ́rọ́kù tẹ̀fọ́rọ́kùn bíl abidjan ìpínyà yẹn òun náà ni ìpínyà pẹ̀lú ara ní ìsìn ìgbà tí ọ̀rọ̀ handset lọ́wọ́ rẹ̀ ten thousand naira so ìgbà tó ta fún ten thousand naira ìwọ náà sì lọ́ọ́ rà á kálá nígbà tó ti ra ten thousand naira yẹn ó ti pẹ̀yìn dà. o kúrò láyè ibi tẹ́ ti rà á ọgbà bòmíì lọ tó o bá ti lè gba bòmíì lọ ajẹ́ pé káràkátà yẹn pé tó o bá ti lè gba ibòmíì lọ ajẹ́ pé káràkátà yẹn ti pé eléyìí ni wọ́n pè ní atafarruqu bil abdan wala shak atafarruqu bil abdan òun lọ́dọ̀gba ipe ká pínyà pẹ̀lú ara kí wọ́n lọ kẹ́ni tó tajà náà fún ọ lọ so eléyìí ni túmọ̀ sí pé ń tọ́ ọ̀rá ti pé bọ̀tí lọ́dọ̀ àwọn malikiya àwọn sọ pé àtẹ̀fọ́rùkù tẹ̀fọ́rùkù bil akwal ọ̀rọ̀ ni tẹ́ra ti tẹ́ra ti mọ́rọ̀ mi sọ pé lẹ́yìn tì ó ti sanwó ó ti gbáǹtọ́ ra ẹ sì ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi ike tó ọ̀bù lẹ́sẹ̀ á rí òjò tọrọ lánàá sí sí ọba nǹkan jẹ́ ńlẹ̀ tí sọ̀rọ̀ ansẹ̀t nu kì í sọ̀rọ̀ ansẹ̀t mọ́ ajẹ́ pé ansẹ̀t tọ̀ra ó ti parí nu. tó ẹnìkan wọn sọ pé kí ló dé àgbóye tí yóò péye ó lẹ́sẹ̀ lè máa pe àtàfárùkù níbẹ̀ yẹn ní àtàfárùkù bil aqwal kese bil abdan nítorí pé al-zahiru fi dhalika al-hadith onáà ni pé at-tafarruqu al-maqsudu minhu huna tafarruqun bil abdan pé n ta gbàlérò pẹ̀lú rẹ̀ ni pé ká túká pẹ̀lú ara àní tìtorí rẹ̀ pé wọlé ni tó sínà gbàtí wọ́n sọ pé tafarruqun bil aqwal yàtọ̀ sí ìyapa tí ìyapa bá wáyé nínú tawhid jama ẹni tó bá sí ìyapa nínú tawhid wọ́n máa ń pè lẹ́ni tó sínà ẹni tí ìyapa tó ń ṣe tó bá wáyé nínú tawhid kí ni wọ́n máa ń pè é abọ́ọ̀l ẹni tó ṣìnà inú wọn náà wọ́n máa ń pè ní mubtadi' aládàádáálẹ̀ inú wọn náà lẹni tó tún di mushrik ọ̀sẹ̀bọ wal-iyadu billah ọlọ́nkọ́ sànù wa torí de lẹ́yìn iná ẹlẹ́sẹ̀ rí i pé lọ́dọ̀ àwọn ẹni tó tẹ̀lé súnà wọ́n máa ń pè súnà ní wọ́n máa ń pè ní tuma tawhid wọ́n nítorí pé ní aslu din ẹni tó bá sì yapa nínú tawhid òun ló ṣìnà yàtọ̀ sẹ́ni tó yapa nínú fiqh nítorí pé ọ̀rọ̀ gẹ̀dẹ̀ lọ́rọ̀ fiqh ó ṣe é ṣe kọjá kí ìgbà tí wọ́n sọ pọ́tọ́ kọjá pọ́rọ̀ rẹ lọ́dọ́gba yàtọ̀ sẹ́ni tó sọ pé kọ̀tọ̀ oníkálukú yín sì lẹ́rìí tó àwọn àní sọ pé ẹnìkan ti ṣìnà ẹnìkan ò ríran afọ́jú olódó burúkú kí ni orúkọ ọ̀rọ̀ fún ó ṣe ṣe kọjá pé tiẹ̀ tó ń wò gbọ́dọ́gba ìní ọ̀dọ́gba lọ́dọ̀ ọlọ́ ó ṣe ṣe kó sẹ́pítẹ́ lomi tó ń wò pípọ̀ dọ́gba lọ́dọ́gba lọ́dọ̀ ọlọ́ ọba wa ṣùgbọ́n ẹni tó bá yapa nínú tawhid irú àwọn eléyìí ẹni wọ́n máa ń pè ní bọ́láàlì torí ẹ̀ láti láwọn kan ń pè ní khawarij wọ́n ṣìnà bí wọ́n ṣìnà wọ́n ṣìnà níbi wọ́n ti ṣìnà nípa tawhid bẹ́ẹ̀ náà làwọn Mu'tazila àwọn náà ṣìnà nípa at bákan náà al-murji'a gbogbo wọn pátá wọn sì nà nínú kíni nínú tawhid bẹ́ẹ̀ náà ni àwọn ahlu tariqa àwọn ahlu tariqa sufiya àwọn náà wọn sì nà nínú kíni wọn sì nà nínú tawhid torí ẹ bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni àwọn oríṣiríṣi àwọn lànà sórí táwọn èèyàn gbé nínú àwùjọ náà lónìí yìí báyìí tó bá gbé wọn sórí scale tó bá yẹ pé ìṣìnà tí wọn ó dá lórí nǹkan tó jẹ mọ́fíkì ni kò sí mùṣkílà àmọ́ tí wọn tó bá dá lórí tó jẹ mọ́ tawhid mọ́ṣíkìlá wa àbí òsì mọ́ṣíkìlá wa. eléyìí náà lọ́fà ló fi jẹ́ pé lómi ọmọ bínú pé wọ́n sọ pé àwọn ṣe báyìí wọ́n sọ pé àwọn ṣe báyìí làwọn ń pa àwọn ṣíà wọ́n pa àní ṣíà ni tẹ́ bá jẹ́ ṣíà ẹ ti ṣìnà àbí òye tẹ̀sí mọ̀ pé ṣìnà ti ṣíà nínú fundamental issues ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní kuraani òpè ó ní sunna òpè ó ní sunna ẹ̀rọ ni ó sì ní kò sí nǹkan kan tí ń jẹ́ ìjùmọ̀ kò sí ní tọ́sẹ́kù ó ní gbogbo sàábẹ̀ ti di kèfèrí kí ni tí wọ́n á pa wá pọ̀ pẹ̀lú ọ̀daràn wọn kò sí tọ́pọ̀ àpọ̀ pẹ̀lú wọn ọ̀nà wa ti yàtọ̀ sí tiwọn. ṣùgbọ́n náà ni ẹni tó sọ pé òun tó òun lálùkùránì kà mọ́ ipe tó kù tí wọ́n mọ̀ kà òun náà ni sọ̀láṣẹ̀ fàtẹ̀ torí pé sọ̀láṣẹ̀ fàtẹ̀ kan tó ń bá kà ọlọ́lá ojú kìíní kan lọ irọ́ lásán. sẹ́wọ̀n pé eléyìí àti sẹ́ni nínú fundamental issue torí de lè wọ́n ní gbé fúyẹ́ wọn ní gbé pínyà fún ẹ ní sọ pé ẹ jẹ́ wọn máa ṣe tiwọn káwọn náà máa ṣe tiwọn alá lọ́kùn dínú kún lè dín lélẹ́yìn ìpè fọ́ọ̀mù pálapàla ti ń káwọn fọ́ọ̀mù ẹ̀sìn tiwa. so bẹ́ẹ̀ náà lẹ́rìí oríṣiríṣi àwọn àlànà táwọn yẹn ń tọ̀ ní àgbẹ̀tọ́ ní kinní kan amadíyà làwọn ẹ̀rí fáwọn náà fundamental issue ibẹ̀ láti ṣe wọ́n ti wáyé nítorí pé Ọlọ́hun bá ní àtòjíṣẹ́ àti ànábì gbogbo wọn ti tán pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹnìkan wá jáde wá ní òjíṣẹ́ kan wà àbánábì kan wà lẹ́yìn nabi sallallahu alayhi wa sallam ó tako alukurani ó tako sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn à ní gbé fúyẹ́ fún un mo rò pé yé wa àmì ẹnìkan kírun báyìí ẹnìkan kírun báyìí sóyè kò ní ṣe lẹ́yìn láwọn àlọ́ yọ àdá sí pé kí ló ń sẹ́yìn ọmọ sí báyìí kì í ṣe pé àtúnṣe pé kí ló ń sẹ́yìn sí báyìí láà amúrò wá sẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹni tó kírun báyìí oní ọgbà aládàá pé ó tẹ̀lé sunna ẹni tó ṣe báyìí ó ṣera rẹ̀ ṣùgbọ́n ṣíṣe tó ṣe ra rẹ̀ yẹn kò lè bí pé káyọ̀ àdáyé gbàtẹ́ wọn mọ́sálásí lẹ́yìn rún asù àwọn kan kí rakàtẹ́yìn tahiyatul masjid àwọn kan sì lọ jókòó wọn nítorí pásìkò yìí kìí sásìkò tá a máa kírun náà tó wá yẹ ká sí ní yọ àdásíra pé kí ló dé tí wò kí kí ló dé tí wọ́n kí nítorí kí jazakallahu khairan nítorí pé nítorí sèyàn ọgbà aládàá rẹ̀ ẹni tí ó sì tún kí náà nígbà tó ṣe pé òun di àdìsí àgbọ́yé tiẹ̀ ó dì mú nípa pé àìkírun lásìkò yẹn òun náà jazakallahu khairan bó tilẹ̀ jẹ́ pé kò ní gba aládàá irun tí ò kírun. ẹnìkan sọ pé obìnrin ó lè fira rẹ̀ lọ́kọ ẹnìkan sì sọ pé rárá kò lè fira rẹ̀ lọ́kọ àyàfi kọjá pé bàbá rẹ̀ abẹ́ni tí bàbá rẹ̀ fọ̀rọ̀ rẹ̀ lé ọ́nà òfin lọ́kọ àwọn làwọn àfáà tó pọ̀ jù nínú ẹ̀sìn Islam turuka nabi allah alisala wọ́n sọ pé la nikaha illa bi wali ẹnìkan sọ pé la abu hanifa niyẹn rahimahullah wọ́n ní tó bá fẹ́ náwó rẹ̀ tí yọ gbà yọ̀ǹda bàbá rẹ̀ ni wọ́n ní rárá tó bá fẹ́ rajà yọ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ rárá tí yọ bá tajà yọ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n ní rárá kadhalika tatasarrafu fi nafsiha wọ́n ní bẹ́ẹ̀ náà ló ṣe lè ṣe nípa ara rẹ̀ wọ́n sọ pé lá wàhálà oorun púpọ̀ pé ó lè fira rẹ̀ fa oorun àbí oorun lè ti ọ́ di méjì kọ́bọ̀ nìyẹn. yàtọ̀ sí pé tako súnà nàbì sallallahu alaihi wa sallam tó ń ti pé ọ̀rọ̀ Abu Hanifa yìí kò ṣe pẹ̀lú ẹni tó bá wá tẹ̀lé kí àṣìṣe ńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ìyàwó àní jẹ́ kó ọdọ gbé nítorí pé gbigbe kìí ṣe gbígbé ètò bá so jẹ a rí pé àní torí rẹ̀ máa yọ àdá síra wa àní títorí rẹ̀ máa pera lẹ́ni tó ṣìnà ṣùgbọ́n ẹni tó bá pa nípa tó ee eléyẹn ń kọ́ àpè lẹ́ni tó torí di eléyìí báyìí wa ibnu rajab alhambali ta'ala wọn ní lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n lọ́dọ̀ tí wọn majority sunna ìtumọ̀ rẹ̀ ní kíni òun náà ní tawhid nítorí pé àtẹwhid ó ní pilẹ̀ ẹ̀sìn islam ẹni tó bá sì yapa nínú tawhid òun lẹni tá a máa ta kó jù yàtọ̀ sẹ́ni tó yapa nínú kíni nínú fiqh torí de lẹ́yìn ọwọ́ adìẹ ọwọ́ wa pípé ká mà pípé sunna tẹ́rí yẹn òun gángan bí alukur'ani lórí òun nípa mímòfin wa. sí yàtọ̀ láàrin kùránì àti súnà nípa mímọ̀ òfin wa báyìí kùránì ti ṣe dádúró gedegbe bẹ́ẹ̀ ni súnà anabi muhammed sallallahu alayhi wa sallam náà ti ṣe dádúró gedegbe gẹ́gẹ́ bá a ti ṣe lè rí òfin nínú àkùránì tí ó sọ fún wa pé nǹkan kan tọ́ ni la ṣe rí nínú súnà muhammed tí ó sọ pé nǹkan kan tọ́ àbí nǹkan nínú nínú sunna agbọ́dọ̀ ti ríru rẹ̀ nínú alukur'ani náà. nítorí ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ní ala inni utitu alukur'ana wa mitlahu ma'a ẹtẹ tí ẹ gbọ́ ọlọ́wọ́ bá fún mi ní alukur'ani ó sì tún fún mi ní irú alukur'ani láti ti mà pé irú alukur'ani ni kíni ìní sunna anabi muhammed sallallahu alayhi wa sallam. ǹjẹ́ à ń bùkátà kótó di ikpe àfi òfin kan tó wá nínú sunna títẹ́ ikpe kakọ́kọ́ gbé hàn alukur'ani náà. tá a bá rí ní tí ó kín lẹ́yìn nínú alukur'ani fi a bá sì rí nínú alukur'ani ká pati sáà bùkátà bẹ́ẹ̀ àbùkátà bẹ́ẹ̀ rárá o torí ẹ̀ ẹgbàwọ́ tó wá nípa pé ẹ máa gbé gbogbo ntẹ bá ti rí nínú súnà ẹgbàwọ́ ọ̀rọ̀ tí o fi ẹsẹ̀ rinlẹ̀ rárá ni àwọn zanadikọ ọmọ náà fi kìí sí fi kí gbangba àwọn ni wọ́n parọ́ صلى الله عليه sallam torí kọ́ lọ́n sọ pé wa ma atakum rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo nítorí ànábì bá mú wa fún yẹn gbà ọlọ́run sọ pé ẹgbẹ́ alukur'ani nà tẹ́nì kan wá sọ pé ẹ̀ súnà lẹ́ńkà yẹn àrínú alukur'ani gíwáni àtọ́ súnà àti alukur'ani lọ́dọ̀ tiẹ̀ olódo ọlọ́run bá ti sọ pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa ìsẹ́lẹ́mú tẹ̀sílẹ́mà ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń wí wọn ò ní gbọ́ ọlọ́run ọba gbọ́ títí tí wọ́n fi gba ìdájọ́ wa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam nípa tó dáwọ́lẹ̀ láàrin wọn lẹ́yìn náà tí wọn ò ní ní ìkùnsínú kan lọ́kàn wọn nípa tó bá ṣe nídàájọ́ tí wọ́n sì fi sọpá sọsẹ̀ sílẹ̀ ní ìsọpá sọsẹ̀ sílẹ̀ tọ́hàn gbangba ìgbà náà lèèyàn tó jẹ́ olùgbàgbọ́ òdodo ǹjẹ́ tẹ́ bá wá fẹ́ mófin wá nìsín nípa àbẹ́rẹ́ kan tẹ́ ṣe ṣé alukur'an lákọ̀ọ́kọ́ kótó ti kọ́ àwòdájọ́ yẹn nu súnà tá a bá rí náà alukur'ani àbí àti alukur'ani àti súnà lájọ wò lẹ́ẹ̀kan náà èwo lẹ́mù náà a kọ́ wọ alukur'ani náà tá a bá rí náà alukur'ani a fi tá a bá rí náà alukur'ani a bá lọ a lọ sínú súnà anabi ẹ túmọ̀ sí pé alukur'an òun wà ní kò kínní sunna wà ní kò kejì a sì ti mọ̀ yín pé as-sunnatu fi martabati alukur'ani fi tashri' as-sunna tẹ́rì yẹn ipò kan náà ló wà pẹ̀lú alukur'ani nípa òfin nípa mímú òfin wa kìí ṣe pé tàbá tàbá òfin náà alukur'ani lásìsẹ́ máa wà lọ sí inú sunna inú méjèèjì lẹ́tì máa wà lẹ́ẹ̀kan náà lóòótọ́ hadith wa látọ̀dọ̀ mu'adh ibn jabal radiyallahu anhu pé ńgbà tá anabi sallallahu alayhi wa sallam tí wọ́n lọ sílẹ̀ yemen anabi níbi má taqdi kí lọ́wọ́ fi ṣèdájọ́ oníbi kitabillah pẹ̀lú tírà ọlọ́run alukur'an fa illam tajid fi alukur'an tó o bá rí inú alukur'an nǹkan ìdájọ́ ń tọ́ wa wàhálà fẹ́ bi sunna oní máa fi sunna máa fi ṣèdájọ́ wàhálà fẹ́ illam tajid tó o bá ti rí inú sunna nǹkan oní ajtahidu ra'yi wala alu oní máa gbìyànjú ìnífẹ̀yìntì inú anabi wa dùn sallallahu alayhi wa sallam anabi wa fọwọ́ gbà wọn ni alhamdulilayi alladhi wafaqa rasuula rasuulilayi ilama yorùbí rasuulallah fi ọpẹ́ ní fọlọ tó fi òjíṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam tó fi mànà tó fi mu'ad tó fi mànà lọ síbi ntí kí ó mú kí anabi sallallahu alayhi wa sallam ọyọnu sí hadithi yẹn báwo ni ọba ti dá tó tó bá kọ́ fẹsẹ̀ rin lẹ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rin lẹ̀ tó nítorí de lẹ́yìn. kò mbẹ mbẹ̀ kò fún wa láti máa to láti máa categorize kìtàbù wa ewé kìtàbù lẹ́yìn náà ṣùgbọ́n ala inni utitu al-Qur'ana wa ma'a torí ẹ̀ hadith yẹn àlékún àlàyé tó tún wà ń pa rẹ̀ sọ ni pé ẹ gbọ́dọ̀ kẹ́nìkan wá lẹ́nìkan tí ó ọ̀rọ̀ bọ̀ fún tí oníkẹ́ ti ṣiṣẹ́ ìta alukur'an bá pè ní halal ẹ pè ní halal ìta alukur'an bá pè ní haram ẹ pè ní haram àmọ́ gbogbo ntẹ́ bá rí nu sunna tẹ́ bá ti rí nu alukur'an ẹ̀ má fi ṣiṣẹ́ anabi rárá o ala inni utitul qur'ana wa mithlahu ma'a torí ẹ̀ tábà ti rí dájọ́ nu sunna fa tábà rí nu alukur'an fa torí délé àníṣọ ẹgbẹ́ kí ló dé tẹ̀ kọ́kọ́ wá alukur'an nìyẹn tó fi jẹ́ pé nu sunna lẹ́ wà lọ kò sí yapa kò sí yapa láàrin méjèèjì gbogbo bí tẹ́ bá ti rí kò bá jẹ́ alukurani kò bá jẹ́ sunna anabi muhammed sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ náà la máa fi mọ́fin. wọ́n ní ìlànà àwọn tó ń tẹ̀lé sunna sẹ́mi kọ́ àwọn tó ń tẹ̀lé sunna tá à ń pè ahlu sunnati wal jamaa yìí. sẹ́mi kékeré sì túmọ̀ wọn ni pé bóyá society kan àbí society kan lẹ gbọ́ yìí ni àbí organisation kan gbogbo mùsùlùmí ló wọ́rọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí ló wọ́rọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam àbí ta ló fẹ́ sórí ibú kò sẹ́ni tó fẹ́ sórí bù wọn láwọn tó ń tẹ̀lé súnà anábì sallallahu alaihi wa sallam nínú ìlànà wọn ni pé wọ́n máa tọ ọ̀nà anábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ẹ̀kọ́ àwọn àlànà ìtànàbì sallallahu alaihi wa sallam wa wọ́n máa tọ̀ wọn kì í yapa sí torí pé Ọlọ́run bá sọ pé wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra ay yakuna lahumul khiyaratu ẹn amrihim kọtọ sí olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tàbí olùgbàgbọ́ òdodo lóbìnrin ní gbogbo ìgbà tó lọ́wọ́ bá bá ṣe ìdájọ́ kan ike kí wọ́n mọ wá jẹ́ pé àwọn náà tún lẹ́sà kan ẹ̀sà kan táwọn fẹ́ ṣe ẹ̀ ọ́ ò tí ì lè fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yẹn ṣiṣẹ́ ná à ó ṣe lè fi ṣiṣẹ́ kò sáyè fún ọ láti tẹ̀sà ọ̀rọ̀ ló jẹ́ fún ọ pé tẹ̀lé ẹnìkan nínú yín kò ní jẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ títí ìfẹ́nu rẹ̀ tí ó fi jẹ́ pé ń tẹ̀lé ní tèmi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí mo mú wa. a ti ti mà wípé ọlọ́run ọba wa ó ti ṣèlérí ìyà burúkú kalẹ̀ dé gbogbo ẹni tó bá kọ̀ láti tẹ̀lé lánàá ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo ẹni tó bá wá gbé nǹkan kan wá tí ń ṣe lẹ́sìn tó ṣe pé nǹkan yẹn takò lánàá ànábì sallallahu alayhi wa alayhi wa sallam fa huwa a daa padà fún un iná làwọn alùsùnà fi máa ń tẹ̀lé súnà àwọn èyí tẹ̀ dáadáa lẹ̀ nítorí pé wọn fẹ́ pàdánù wọn fẹ́ ṣòfò ẹ̀rí pé gbogbo tí wọ́n bá wọn máa wádìí wọn máa pété léyìí bá súnà mu àbí ọba súnà mu sọ́nà lélẹ́yìí àbí gbẹ̀ ìtọ́ba jọ́nà wọn àtẹ̀lé ìtọ́ba wọn àpàtì nítorí de àwọn tó ń tẹ̀lé tí èsì àwa la pa láti ẹ̀kọ́ kó ṣe bẹ́ẹ̀ á dà padà fún un. ẹ sì ti mà wípé iṣẹ́ ọlọ́run ọba ní gbà títí tí iṣẹ́ yẹn fi jẹ́ khalisan sawaba. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك عبادة ربه أحدا والعمل لا يكون صالحا حتى يكون موافقا للسنة يسوي لجساري síwájú kó tó di kó dọ́gba pẹ̀lú sunna gẹ́gẹ́ bí Fudayl ibn Iyad rahimahullahu ta'ala ti ṣe sọ wala yakuna al-amalu khalisan hatta yakuna amalan umila ibtigha'a wajhillah iṣẹ́ òsì lè jẹ́ iṣẹ́ tá a fọ̀ mọ́kàndá títí tí ó fi jẹ́ iṣẹ́ tá a ṣe nítorí pé à ń fi wá ojú ọlọ́run ọba wa. àwọn tó ń tẹ̀lé sunna wọ́n máa ń tẹ̀lé àràrọ̀ rasul àràrọ̀ rasul orí pa ànábì sallallahu alaihi wasallam onáà làwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn tó ṣe níṣẹ́ àwọn tó rí pé wọ́n ṣe tí ọ̀sọ́ pé kọ̀ dáa kìí ṣe tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ni pé wọ́n máa tọ títí tánàbì tọ̀ kìí ṣe pé tuma rẹ̀ ni pé wọ́n máa jókòó láyé tánàbì jókòó kìí ṣe pé tuma rẹ̀ ni pé ibi tánàbì ti lóṣò làwọn náà máa ń lóṣò ibi tánàbì ti tọ̀ làwọn náà máa ń tọ̀ àhàw kìí ṣe pé níta gbà lérò pẹ̀lú rẹ̀ nù ah, tó bá kó because gbogbo wa pátá afẹ́ jókòó ibi tánàbì at a time wàhálà ọ̀sẹ̀lẹ̀ àbí o yọ ọ̀sẹ̀lẹ̀ o nítorí pé ńgbà tí àwa ní ìsìn ajẹ́ one thousand a sì fẹ́ jókòó níbi táwọn ibi tó jókòó lẹ́ẹ̀kan náà ẹnì kò sí ní dìde bẹ́ẹ̀ nìkan tó bá kọ́ jókòó ńbẹ̀ yóò rìn dín má bẹ́ẹ̀ ni pé no ó eni ẹni tí ó gbé mi kó ńbẹ̀ ẹnì kan lómi ó sì gbé tapá tẹsẹ̀ kékeré ni síbáàjọ́ lànàbì tó eléyìí kọ́ ni tí wọ́n ń pè ní títẹ̀lé súnà torí ẹ̀ ní tí wọ́n ń pè ní títẹ̀lé súnà yẹn kì í ṣe wípé ká máa wá bọ́lá anábì sùn sí káwọn náà lè bá sùn bẹ́ẹ̀ ìbọ̀lá anábì jókòó sí káwọn náà lè bá jókòó bẹ́ẹ̀ ìbọ̀lá anábì dìde dúró sí káwọn náà lè bá dúró bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe léyìn ní tí wọ́n gbà lérò nítorí pé léyìn òbí fìnà yóò bí fìtínà nínú ẹ̀sìn ọlọ́run ọba kọ́dà ó lè padà di ipe yóò mú wa sọ àwọn àyè ibẹ̀ ìdìbí tá a ti máa ṣẹ̀sìn pé ẹ̀ mọ́ bí tá a dúró sí ni ibẹ̀ lànà bí jókòó sí torí ẹ̀ la ti sọ bẹ̀ẹ́dì mọ́sálásì ẹ̀ mọ́ bí tá a jókòó kó sí ni ìbẹ̀lẹ̀ anábì dúró sí njọba ẹ̀ torí ẹ̀ láti sọ bẹ̀ẹ́dì mọ́sálásí ẹ̀ ẹ̀ má bí ni ìbẹ̀lẹ̀ anábì má tọ̀ sí torí ẹ̀ láti sọ di mọ́sálásí. tó wàá lọ ṣẹlẹ̀ lóríṣiríṣi torí ẹ̀ ìní Umar ibn al-Khattab radiyallahu anhu ló ti gígi tí wọ́n ń pè ní shajaratu ridwan igi tó ṣe pé abẹ́rẹ́ ìlànà Nabi sallallahu alayhi wasallam ló ti gba mùbáyà tí àwọn sàábì rẹ̀ nígbà tí wọ́n sọ fún Umar radiyallahu anhu wípé ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn àwọn ẹni tó ṣe pé lọ sí abẹ́gi yìí láti lọ kírun bẹ́ẹ̀ Umar ní tọ̀ báwọn ẹni tó síwájú ṣe bẹ̀rẹ̀ sí sọ́lọ́nù ẹ lọ ẹ ọmọ ọmọ radiyallahu anhu gbogbo ibi tó bá rí pé ànábì gbà ó náà lọ gbàbẹ̀ ike tó rò ń fẹ́ kẹsẹ̀ wọn kan bí tánàbí sallallahu alaihi wasallam fẹsẹ̀ kan ìlọ́fà ni èfi wọ bàtà nù Madina ikú wọn fẹ́ fi bàtà tẹ ojú ẹsẹ̀ ànábì sallallahu alaihi wasallam mọ́ ẹ̀ òun fẹ́ kẹsẹ̀ wọn kọ́ kan bí tánàbí fẹsẹ̀ kan ni. bákan náà Ibn Umar gbadé bíi pé bí tánàbí bá ti tọ̀ ó náà lọ tọ̀ ń bẹ̀. sọ ṣùgbọ́n bàbá rẹ̀ àtàwọn sàábẹ̀ yòókù wọn takò eléyìí wala shak eŋti àwọn sàbẹ̀ yòókù ń ṣe lọ́dáàjù saddan lidhara'i wọ́n dínà ètò lè gbéni lọ sí di bídíà tó sì lè gbéni lọ sí di kàṣẹ shirk torí di eléyìí báyìí àmọ́ wa tọ orí pa ike bó lànàbì ti tọ̀ bó lànàbì jókòó sí kìí ṣe ìlànà a ti mọ̀ ipe nǹkan tá a gbọ́dọ̀ ṣe tá a máa ń fẹ́ kẹ́sìn wọn máa gbà òun náà ni allah na'budu illa allah a gbọ́dọ̀ sìn ẹlòmíì àyàfi ta ni allah wa an na'budahu àgbọ̀dọ̀ sí wọn ọba pẹ̀lú tó jẹ́ àdáadáalẹ̀ bàtínà wa zahira wípé wọ́n máa ń tẹ̀lé ọ̀rọ̀ iṣẹ́ ìlànà tí anabi sallallahu alaihi wasallam là kalẹ̀ fún wa ní ìkọ̀kọ̀ àti ní gbangba nítorí lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé súnà anabi sallallahu alaihi wasallam àwọn onígbàgbọ́ wípé kò sí àyè ayọ̀ gbà wá láti tẹ̀lé tiẹ̀ ní gbangba yàtọ̀ sí kọ̀kọ̀ àbí ká máa tẹ̀lé tiẹ̀ ní kọ̀kọ̀ yàtọ̀ sí gbangba kàlà agbọ́dọ̀ tẹ̀lé tà nàbì ní kọ̀kọ̀ àti ní kíni àti ní gbangba yàtọ̀ sáwọn múnáfíkì àdínì tó ti pé nígbà tó náà bá ń bẹ láàrin àwọn èèyàn ó náà máa ní kitaab wa kitaab wa tó bá ti bọ́ sí kọ̀kọ̀ yóò di albidacatu walfurqa albidacatu wa nígbà tó bá ti bọ́ sí kọ̀kọ̀ yóò di àdádálẹ̀ àti ìfẹ́bọsọ́lọ̀ àmọ́ tó bá ti jáde láàrin àwọn èèyàn Allahu akbar ah sunna máa dáa pọ̀ kí wọ́n á lóde tí òde tí ọ̀dà ní kọ̀kọ̀ ó yẹ kó jẹ́ tẹ̀lé ní kọ̀kọ̀ gẹ́gẹ́ bó ti máa tẹ̀lé ní gbangba máa tẹ̀lé ní gbangba gẹ́gẹ́ bó ti máa tẹ̀lé ní kíni máa tẹ̀lé ní kọ̀kọ̀ eléyìí ní àwọn tó kí wọn máa ń tẹ̀lé lánàá anabi sallallahu alayhi wa sallam ní ìkọ̀kọ̀ àti ní gbangba wọ́n ti sẹ́bi ilé sẹ́bi sabiqin wọ́n sì máa tọ ojú ọ̀nà àwọn ẹni tó ti síwájú wa àwọn ẹni tó ti síwájú wa mina sahabati wattabi'ina wattabi'i tabi'ina wa man salaka sabilahum bi ihsanin ila yawmiddin ojú ọ̀nà àwọn tó síwájú wa àwọn náà wọn pẹ̀lú dáadáa títí tó fi di jọ́ sàbí anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àwọn náà ní àgbọ́yé tó péye nípa àmà wọ́n ní àgbọ́yé tó péye nípa àgbọ́yé àwọn náà sì lẹ́ni àjùlọ́jù nínú ìjọ yìí nítorí pé àwọn rí anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n sì rí alukur'an bó ti ṣe ń sọ̀rọ̀ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam wọ́n sì gbọ́ àlàyé tí anabi sallallahu alayhi wa sallam ṣe nípa àwọn àyà yẹn wọ́n sì gba ẹ̀kọ́ látẹnu anabi directly láì jẹ́ pé ẹnìkan ló sọ fún ọ yọ dájú pé yó nísìnyí wọn náà ẹ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan ìwọ ń gbọ́ directly ẹnìkan wá ń tọmọ tí wọ́n gbọ́ tó bá rẹ̀ yọ yàtọ̀ sẹ́ni tó tún gbọ́ lẹ́nu tiẹ̀ nítorí pé ẹni tó gbọ́ lẹ́nu tiẹ̀ lè ti fi tó sọ fún o sì lè fún náà tún fi tiẹ̀ kún yóò tún dín tiẹ̀ náà kún bẹ́ẹ̀ la shakka ipò tí wọ́n wà ọ̀gá púpọ̀ wala shakka àyè tí ọlọ́run bá gbé wọn sí àyè gani. alimami ibn al-qayyim rahimahullahu ta'ala nínú tírà wọn i'lamu al-muwaqqi'in wọn ni wa min al-muhal an yakuna as-sawabu fi ghayri tariqi man sabaqa ila kulli khayrin ala al-itlaq. wọ́n kò lè ṣeé ṣe kọjá pé ntọ́ dọ́gba òun wá wí ń bẹ lójú ọ̀nà àwọn ẹlòmíì tó yàtọ̀ sí tàwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò lè ṣeéṣe ká sọ pé ìlànà tó dọ́gba ń bẹ lára ìlànà àwọn ẹlòmíì tí èsì sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ dákun talẹ̀ lè rí mu wa tẹ́fi dípò sàbẹ̀ ẹ dákọ̀ wọn talẹ̀ mà tó lè dípò sàbẹ̀ tó yẹ pé ìlànà tí wọ́n dáa jù tó fi jẹ́ pé àwọn lọ ń tẹ̀lé tó bá jẹ́ pé àwọn ẹni tí ń bá ń bára tọba sì mọ̀ pé àwọn ẹni tó ń tẹ̀lé tó ju sàábé lọ á jẹ́ pé àwọn ta nù tàlẹ́yìn náà nínú àwọn tó ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wa sallam tó ju sàábé lọ kò sí. wọ́n wá ní ẹ nígbà tó sọ pé ọlọ́run sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun wa ma khalaqtul jinna wal insa illa liya'budun pọ́lọ́ ń sọ pé n ò ṣẹ̀dá àlejànú àti èèyàn nítorí nǹkan mi bí ìbá ṣe fún lè bá a máa jọ́sìn fún mi wọ́n ló tún kù oríṣi kẹta kí ni oríṣi kẹta náà tàlẹ́dọ̀ oríṣi kẹta náà sọ̀rọ̀ mọ̀lẹ́kà sẹ̀ǹkọ́ mọ̀lẹ́kà afulan àwọn ìṣẹ̀lọ̀ la yasbiqunahu bilqawl wa hum bi amrihi amalun. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون wọ́n wá ló tún kọ́ ẹ̀dá oríṣi kẹta sẹ́yìn mọ́ wọn adúgbò kò sí. sẹ́ẹ̀rọ̀nù pa wọn rí. sọ <laughs> adékò kò bùkátà ká sọ. torí di báyìí kò lè ṣeé ṣe ìmànà ń bẹ lójú ọ̀nà àwọn míì. tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn sàábì ànábì sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀gbọ́n tó lọ́n sọ nípa àwọn sàábì ni wọ́n ní was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar walladhina ittaba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu. ọlọ́run láwọn aṣáájú àkọ́kọ́ nínú àwọn muhajirin àti àwọn ansar àti àwọn tó tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ọlọ́run ọba ti yọ́nú sí àwọn náà tọ́lọ̀ ti yọ́nu sọ pé òun lọ́tà tí ì bá ṣe pé àmì orí bù sẹ́ni tọ́lọ̀ wọn bá lòun ti yọ́nu sí lọ́yẹ kọjá pé ìwọ pẹ̀lú rẹ̀ ọwọ́ alẹ́ ẹnjọ́ ń fẹsẹ̀ ẹ̀wọ̀n ẹsẹ̀ ẹnjọ́ ń kẹsẹ̀ ẹbọ ṣòkòtò kan náà tí ì bá ṣe pé èèyàn bá ti jẹ́ ẹni tọ́lọ̀ wọn bá ti bínú sí. torí ẹ àwọn sàábẹ̀ yẹn radiyallahu anhum ọlọ́wọ́n bá yọ́nu sí wọn tí wọ́n bá wá láwọn kan tí wọ́n náà ń kárabàtà tó ń bàbàrà gẹ́gẹ́ báwọn ti bala sọ yìí ẹsìn máa pé wasabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar ọlọ́run tó sọ pọ́nbélé muhajirina wal-ansar tani wọ́n ń pè bá àwọn sàábé ni tó àwọn míì wọ́n wá ní wọ́n ní tó ṣe pé wọ́n bá bàrà lójú rẹ̀ tó fi wá jẹ́ pé wọ́n wò pé àwọn náà wọ́n tó fẹsẹ̀ wọn sẹ̀ pẹ̀lú àwọn sàábé àbí wọ́n ju àwọn sàábé lọ níbo lọ́lọ́run ti wá sọ tiwọn nínú Al-Qur'ani tó nǹkan bá sìkò ara rẹ̀ jẹ́ tó ń bá gbèsè ara rẹ̀ jẹ́ tó ń tan ara rẹ jẹ ló fún ojú ọ̀nà àwọn ẹni tó gbà tó fi sórí rẹ ń bẹ́lẹ̀ ọ̀pátì àwọn tan ara rẹ jẹ ọ̀ gbójú ọ̀nà àwọn tó ti ṣìnà ojú ọ̀nà àwọn tó ríran ọlọ́wọ́ bá dúpẹ́ fún ọ tó sì wá lọ́nà ọlọ́wọ́ bá dúpẹ́ fún ọ tó sì wá darí nítorí pé àwọn ẹni tó ń ṣìnà yẹn àwọn náà kúkú mọ̀ nítorí pé wọ́n nítorí pé laqad haqqal qawlu minni la amla anna jahannama mina al-jinnati wan-nasi ajma'in òdodo ní ọ̀rọ̀ èmi ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ tí mo sì sọ yẹn òdodo rẹ̀ ó ti sẹ́ kíkẹ́ máa kún iná jahannama pẹ̀lú àwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn lápò ẹ sì ti mọ̀kọ́ lọ́wọ́ ọba kìí sa lábòsí sẹ́ńtì ọ̀wọ́ náà yọ wọ bi kulli jadara yọ wọ pẹ̀lú pé á ah, ọ̀tọ̀ sí i. Mm, ibi tí wọ́n fi sí nǹkan ló ṣe déédéé nọ́mbà rẹ̀ ẹ̀sìn mọ̀pẹ́ ni tí wọ àlìjẹ́nà yóò wọ àlìjẹ́nà bíi rahmat rabbina pẹ̀lú òkè ọlọ́run ọba wa nítorí di eléyìí báyìí àwọn ni àwọn sàábẹ́nu àwọn alàgbà nínú ẹni tó mọ̀nà àwọn ẹni rí tọ́jú ọ̀gá fún gbogbo ẹni rí àwọn olùmọ̀ ọ̀gá fún gbogbo ẹni tó mọ̀nà àwọn ẹni tó ríran ọ̀gá fún gbogbo ẹni tó lójú lágbárí àwọn ẹni tó ṣe pé àwọn lèyàn á máa tẹ̀lé téèyàn kábàámọ̀ àwọn lẹni tí máa fi ní mànà téèyàn kì í sọnù mú àwọn míì wá tó ṣe fi wé àwọn sàbí nínú àwọn tí wọ́n mọ̀ mẹ́lòmíì wá tó ṣe fi dọ́gba pẹ̀lú sàbí nínú àwọn ẹni tó ń kà kún kó rí i pé kí wọ́n tó wọlé làbùkù ó ti kà wọ́n ṣùgbọ́n àwọn sàbí wọn á wọlé wọn á tún jáde ẹni tó bá lóun fẹ́ fàbùkàn wọn kò ní ti panu dé tí gbogbo ará yóò fi sọ pé rẹ̀ rùn nítorí pé ẹnitọ́ lọ́wọ́ tó bá pọ́nlé ta ló lè fàbùkù kan sẹ́ni tó lè fàbùkù kan gbogbo ẹnitọ́ lọ́wọ́ bá ti fàbùkù kan ta ló lè pọ́nlé ní ìsìn kọ́ ọmọ pẹ́sù lè kọ́ ọmọ ọmọ lẹ pósítà ike èso ẹni rí èso ọmọ rí èso olórí ibú ọgbà èso olórí rí olórí rí báwo olórí ibú àgbà èso ẹni rí ẹni rí báwo kódà gbogbo èèyàn ó tún sọ pé kò dájú pé ẹni tó kọ̀wé rẹ pé o fa tí kìí ṣe ọ̀gá àwọn olórí ibú tí ó dá wàhálà lẹ́nu inú wọn tún pè lẹ́ni rí ẹni rí báwo subhanallah àwọn sàbí sábà ti dárúkọ sàbí radiyallahu anhu ẹni tó bá ń bínú wọn lè yàgé bihimul kufar ọlọ́run tún fi stampu ó tún fi stampu burúkú ó tún fi jà wọn látàrí gbogbo ẹjọ́ bá bínú sàábé lè yàgé bihimul kufar sàábé ń bẹ tẹ́lẹ̀ náà ni kó lè bá a dánú bí àwọn kèfèrí subhanallah torí di eléyìí ẹgbẹ́ lọ́n ti ṣe ròyìn wọn ẹnikẹ́ni tí bá ń fẹ́ràn wọn ìmánì ń bẹ pẹ̀lú ẹ̀ tìrúkọ́ anabi sallallahu alayhi wa sallam wọn ni hubbul ansari min al-iman wa bughduhum min alamati an-nifaq kọ́ fẹ́ràn àwọn ansar ó ń bẹ nínú ìmánì kó sì kórìíra àwọn àmì nìfàkù ni. táwa ló yẹ káwù kọ́sì tá ló yẹ káwù kọ́sì nínú àwọn èèyàn táwọn sábẹ́ ni àbáwọn tí ò tó sábẹ́. naam sàbẹ̀ ni nítorí pé sàbẹ̀ aláwọ̀ ni wọ́n ríran ẹlòmíì ò ríran tàló yẹ káwò kọ́ sí sẹ́ni tó ti kú ni abẹ́ni tá à ń jọ ń bẹ náà tó ti kú tó kú sórí dáadáa yàtọ̀ sọ́daràn ẹni tó ti kú sórí dáadáa tó lọ sí jẹ́rìí sí pé òun sí òun lọ yẹ káwò kọ́ sí yàtọ̀ sẹ́ni tá à ń jọ ń sẹ̀mí nítorí pé òun

nítorí pé ẹni tí ń bẹ láyé lè fọkàn balẹ̀ sí pé fìtínà ò lè ṣẹlẹ̀ sí. tí ẹ bá fẹ́ wá àwòkọ́sí ẹnìkan ẹni tó ti kú ní kẹ́ ẹ máa wá àwòkọ́sí. ọ̀rọ̀ yìí ọwọ́ afẹ́ ogbòòrò kálukú lè ti máa ronú ṣéwù rẹ̀ apá rẹ̀ pé yẹ́s àwọn ti kú ẹ̀jẹ̀ àwọn torí pa bàbá ẹ̀jẹ̀ àwọn torí pa màmá ẹ̀jẹ̀ àwọn torí pa olùkọ́ àgbà olùkọ́ àgbà yẹn lọ́yẹ ká Ibn Mas'ud ọ̀fà sallallahu alaihi wasallam àwọn tá à ń sọ ní o àwọn tá à ń sọ̀rọ̀ wọn làwọn sàbí ànábì o kìí sábà rẹ o kìí ṣe ṣé wùrẹ́ o ike òun ti kú torí ẹ̀ torí pa rẹ̀ ẹ̀sìn pé tó bá fẹ́ fi olè ìsẹ̀rí yóò yà rọra já ike qala ibn Mas'ud man kana mustannan falyastannu biman qad mat fa inna al-hayya la fitna yóò sì dé bracket yóò pàdé ń pẹ̀lú chain ikú ẹni tó bá fẹ́ kọ́sì ẹnìkan kọ́kọ́sì àti tó ti síwájú torí pé ẹni tí ti ń bẹ láyé ńkọ́ ọkàn wò ìbalẹ̀ sí pé fìtínà ò lè ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ tí ì tàn torí àwọn ṣe máa pé àbọ̀ tíra lẹ́ka gbàtẹ́ ẹ̀ka rẹ̀ ẹ̀ka dópin tó ẹ̀yin náà wá sọ̀rù rẹ̀ fún pé àbọ̀ tíra lọ́ka o nítorí pé tó bá kà dópin ó rí pé kéèké táwọn ṣé wọ́n gbà lérò Ibn Mas'ud ni ulaika ashabu Muhammadin sallallahu alayhi wa sallam àwọn ìta sọ̀rọ̀ wọn làwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam abarru hadhihi ummati quruba àwọn lẹni tọkàn wọn fi tẹ̀lé tọ́lọ́njù nínú ìjọ yìí subhanallah àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam àwọn lẹni tọkàn wọn tẹ̀lé tọ́lọ́njù nínú ìjọ yìí sẹ́wọ̀n kékeré lásán wọ́n jẹ́ sàbí ọlọ́run sà wọ́n lẹ́sà ni àmẹ́kù ha ilmà àwọn ni wọ́n sì jẹ dojú nímà nínú ìjọ yìí àwọn ni a'lamul ummati àwọn ni wọ́n nímà jù nínú ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa aqalluha takallufan àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam àwọn ló sì kéré jù nílá wàhálà bọ̀rẹ̀ ni lọ́rùn ní wàhálà tọ́lọ̀ ọ̀làbọ̀ yẹn lọ́rùn. kullu shay'in halikun illa wajha àwọn náà nímà jù àwọn ni wọ́n nígbàgbọ́ jù àwọn ni èsì la wàhálà bọ́ra wọn lọ́rùn pé gbogbo nǹkan parun àyàfi kíni àfojú ọlọ́run bẹ́ẹ̀ bọ́lọ̀ ti sọ̀rọ̀ rẹ̀ ni. àmọ́ àwọn ìṣẹ́ dé lẹ́yìn wọ́n ní wájú àwù bá wò sá ìkójú rẹ̀ bá wò tó bá kójú nìkan ní ọ̀sẹ̀ kù ńbo ni nǹkan yòókù ọ wà ṣé ojú lásán wà lọ lọ́ni gbóòwò wa ló ti jẹ́ kójú nìkan ní ọ̀sẹ̀ kù dáhùn káwọn ẹ̀ tí lẹ́yìn àwọn olódo burúkú tí wọ́n gba sàtífíkẹ́tì jíjó lódo àwọn ọmọ wa wò pé àwọn làwọn gbọ́n àwọn làákà àwọn fẹ̀ nítorí ẹ̀ kullu shay'in halikun illa wajha kìí ṣe pé tuma rẹ̀ ni pé gbogbo nǹkan ni wọ́n parun àfojú ọlọ́ nǹkan míì ní tuma rẹ̀ kí wọ́n á ní nǹkan míì náà wọ́n á ní dáwádì. <laughs> subhanallah so àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam aqallu ìlà wàhálà bọ̀rọ̀ àwọn ọlọ́run bá wà ń bẹ lórí àwọn ọwọ́ wọn khalas sami'na wa amanna. àmọ́ wọn ti sin wọn sọ pé no yẹ́dù lọ́ọ̀ ẹ̀ báwo tába sọ pé Ọlọ́run ní yẹ́dù afẹ́fọ́ lọ́n wí yẹn nu tába sì pọ́ lọ́n dàbí èèyàn ó sì sọ pé laysa kamithlihi shay'un bóun ni ó sì wá dàbí èèyàn gbàtọ́ sọ pé laysa kamithlihi shay'un kí ló dé tẹ kàdájì ayà tẹ kàdókun wa huwa as ó tún lóun téèyàn gbọ́ àbí ẹ̀rí òun náà ń gbọ́ òun náà rí kí wọ́n á ló dé tẹ̀fẹ́ wá sọ yìí pé ọlọ́wọ́ bọ̀ lọ́wọ́ tó sọ pé òun ní kí ló dé tẹ̀fẹ́ sọ pé ọlọ́wọ́ bọ̀ lójú tó sọ pé òun ní kí ló dé tẹ̀fẹ́ sọ pé ọlọ́wọ́ bọ̀ lẹ́sẹ̀ dáná bí sọlá àṣẹlá sọ pé òun ní. bẹ́ẹ̀ làwọn sábẹ́ tó máa ti gbọ́ sẹ̀mẹ́ẹ̀nà wà àmàna àwọn kò sínú kó àwọn la wàhálà bọ́ra كيف نسلم عليك؟ فعلمنا كيف نصلي عليك. àti mọ bá ti ma sálámà sí ọ kọ́ abáwò láti ma sàtàlátù fún ọ anábì dákẹ́ lọ ẹrú ti bẹ̀rẹ̀ sí ba kálukú ehe kọ́má jẹ́ pé ntí ó dé nísìnyí àyà ni pé aláṣejù kan o obì anábì léèrè béèrè o àbẹ̀rẹ̀ nǹkan bẹ̀ ẹrú ti bẹ̀rẹ̀ sí bá wọn torí pé wọ́n gbọ́ náà gbọ́ sọ̀rọ̀ káwa à ẹ béèrè pé ok ẹ dákun àṣetáni tẹ wí yẹn so ah, ṣe èèyàn gíga ni àbí kúkúrú so wọ́n wá dáhùn ẹ ok ah, ìyàwó mélòó ló níná sọ ma pé wàhálà ti yín pọ̀ láyé sí so ṣùgbọ́n àwọn sàábé àkọlù takallufa nígbà tó ti di wípé kálukú anabi sallallahu alaihi wasallam ni ẹni tó burú jù nínú ìjọ mi òun lẹni tó lọ́wọ́ bá ti torí ìbéèrè rẹ̀ ṣe ń tí èsì ìwọ́de wọ̀. kálukú ya ó di pé kẹlẹ́nu kọ́ fọwọ́ mẹ́nu rẹ̀ kẹlẹ́nu ọ̀sọ́ ẹnu rẹ̀ wọn ò lè béèrè mẹ́tàrà wọn retí károkò kan wá béèrè soraroko ní bírèkì ẹ̀yìn sì ti mọ̀ pé máa ń gbogbo ẹni tó bá ti luko wọn máa gbọ̀ díẹ̀ ẹ̀bí òye wọn máa retí pé káwọn wá béèrè wọn kàn máa béèrè nígbà ah, wa báyìí sóòtọ́ àbí ọlọ́run tó ọlọ́run náà ló sì ní kó tún so lé <laughs> ẹ̀rọ aróko ni ẹ kò sí dọ́kàn o so àwọn sábẹ́ wọ́n mọ sọnù wọ́n mọ sọnù láti béèrè wọ́n mọ sọnù láti béèrè kì í ṣe kítorí káwọn náà mọ̀ ọ̀rọ̀ sọ kì í ṣe káwọn náà mọ̀ béèrè ṣe nítorí pé wọ́n tó burú jù nínú ìjọ yìí. ẹ̀wọ̀n anhu nígbà tí wa ti ń pè anabi sallallahu alaihi wasallam ti ń jágbe pè ah, ya لا تقدموا بين يدي الله ورسوله ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ẹ gbọ́dọ̀ máa kígbe bá nàbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì máa kígbe bára yín sọ̀rọ̀ kẹ́ má bára yín ní sẹjẹ nígbà tẹ̀yìn ọmọ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ pé ọwọ́ pé ń pariwo pé ànábì sallallahu alaihi wasallam látẹ̀yìn kùlé làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ pé ah òṣìbílẹ̀ yóò ṣe wà àlìjẹ́ náà mọ̀ táyà fi sọ̀kalẹ̀ lórí ẹ̀kú síbi oṣù wà jẹ́ lọ́ba kú fẹ̀kan gba lẹ́jọ́ kú akúkú tẹ̀ lánàbí náà ní ká má bàa wọ́n nígbà tí mo ti wá ba dójú ẹ báyìí kí ló tún kù mọ́ ànábì bá ń pẹ́ ah, lágbájá ń kọ́ àyà ti sọ̀kalẹ̀ ń pa rẹ̀ lágbájá ń kọ́ kẹ́lẹ́ mọ̀ sáwọn sábì ìlà wàhálà bọ̀rọ̀ àwọn lọ́rùn lágbájá ń kọ́ wọn ni ah, ó ti gba lẹ́jọ́ kù ẹ lọ pè wá kí ló dé wọn nígbà táwọn so eléyìí túmọ̀ sí pé àwọn sábì sòṣùgbọ́n láyè sìn wàhálà yẹn ti máa pọ̀ jù iná ló fa ló fi jẹ́ pé tẹ bá fẹ́ ṣe àlàyé wípé sálámà nínú òrun lásán sálámà nínú òrun lásán fẹ́ kọ̀wé nípa rẹ̀ ẹ̀ wọ́n á mọ̀ kọ̀wé bíi hundred pages hundred and fifty pages lórí sálámà lásán sábà fẹ́ sàlàyé gbogbo òrun kọ́ sọ̀rọ̀ kí yóò ti pọ̀ jù takálófù tí wàá ti pọ̀ jù because kálukọ́ fẹ́ kọ́ pé ah you are a professor pòfẹ́sọ̀ tí ó fi kọ̀wé ah wọ́n yẹ kó jẹ́ pé ah sálámà kó pé hundred pages àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n àwọn sábẹ́ la ẹ má ti ṣàlàyé fún yàn ó ti parí àlàyé díẹ̀ torí di eléyìí àwọn ni àkọlù tẹkẹlófẹ ọmọn Ibn Mas'ud ni àwọn sábẹ́ ẹ̀ mọ̀ wọ́n ni àwọn èèyàn kan ni ikhtarahumullahu li suhbati nabiyyihi ọlọ́wọ́n bá sàwọn lẹ́tà kún olè sábẹ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yẹ kọ́ ọmọ ti di ní ọlọ́wọ́n bá tún gbé wọn dìde ọlọ́wọ́n bá tún sàn wọn lẹ́sà nítorí kó lè bá àtàrà wọn gbẹ̀sìn rẹ̀ dìde. fa'arifu lahum haqqahum ẹ yá mọ ìwà àwọn sàbẹ̀ fún wọn o ẹ mọ ìwà àwọn sàbẹ̀ yìí fún wọn tamassaqu bi hadiyihim ẹ sì di ìmọ̀nà wọn ẹ dì mú fa innahum kanu ala al-huda al nítorí pé àwọn sàbẹ̀ tẹ̀rí yẹn orí ìmọ̀nà tó wàláhì bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí abdullahi bin saud radiyallahu anhu bó ti ṣe sọ nípa àwọn sàábé bẹ́ẹ̀ náà làwọn sàábé rí gángan. àwọn tó ń tẹ̀lé súnà wọ́n máa ń tẹ̀lé lánàá anabi sallallahu alayhi wa sallam àti ìlànà àwọn tani ìlànà àwọn sàábé anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn tá làwọn ṣéwù tiwọn àwọn tá làwọn ṣéwù alùsùnà àwọn sàábé ni ò ní ṣéwù méjì àwọn sàábé anabi ni ṣé ṣé wo wọn máa pè wọn wọn pè wọn ṣé wo afahaba kí ni wọn máa pè wọn afahaba nítorí pé àwọn làwọn ẹni táwọn máa wò kọ́ sí wọn máa ń tẹ̀lé ìlànà anábì àti ìlànà àwọn sàábì wàtìbẹ́rù wọ́sọ̀yẹ́tì rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n sì máa tẹ̀lé àsọtẹ́lẹ̀ anábì sallallahu alayhi wa sallam àṣẹ tánábì ti pa kalẹ̀ níbi tánábì sọ pé alaykum bi sunnati ẹ rí i pé àdéhùn yẹn kìí pẹ́sẹ́ náà àwọn tó ń tẹ̀lé súnà. alaykum bí sunnati ẹ di súnà mi mú. gbogbo àwọn bá rí àbí èsè gbogbo wa àti gbogbo ẹni tó sìn àti ẹni tó mọ̀nà gbogbo àwọn bá rí àbí èsè gbogbo wa gbogbo àwọn bá rí alaykum ayyuhal muslimun alaykum ma'sharal muslimin bí sunnati ẹ̀yin mùsùlùmí tó ṣe wípé arọ̀ṣìdínà ni wọ́n ẹni tó mànà alimahdiyin ti fi ní mànà àwọn ti mànà àwọn náà ti máa fi ní mànà àwọn tánu abubakar àti umar àti usman àti ali àwọn ni wọ́n ń pè ní kíni alukulafaru arọ̀ṣìdún wọ́n fi alhassan ibn ali wọ́n fi kún wọn wọ́n di mélòó wọ́n di márùn nítorí pé tí a bá wo iye ìgbà tí abubakar lò sí ìgbà tí Umar lò sí ìgbà tí Usman lò sí ìgbà tí Aliyu lò ẹ rí i pé tẹ́ bá fi bí oṣù mẹ́fà tí Al-Hasan ibn Ali tó náà lò tó fi jẹ́ khalifa tẹ́ bá fi kún gbogbo ẹ̀ jẹ́ ọgbọ̀n ọdún anabi sallallahu alayhi wa sallam sọ pé alkhilafatu rashida salasuna sana wípé khilafa tọjẹ tẹsí ìjárò lé anabi sallallahu alayhi wa sallam tọjẹ tẹsí ọgbọ̀n ọdún ni ó fi wáyé lẹ́yìn rẹ̀ ni ó wá di ìjọba lọ́ba lọ́ba tí bàbá òkú tọmọ jẹ ẹ̀rọ ká torí ta ló ti bẹ̀rẹ̀ àtòrí Muawiya torí àlùfáà ar-Rashidun àwọn ẹni tani àwọn márùn yẹn wọn wá tún fẹ́ lomi kún wọn àwọn ẹlòmíì òkú lẹ́lẹ́karùn àwọn ẹlòmíì lè lẹ́lẹ́kẹfà onáni Umar ibn Abdul Aziz Umar ibn Abdul Aziz nítorí bó ti ṣe dúdọ́gba tó tẹ̀lé síra Abi Bakr àti Umar wọ́n tẹ̀lé ìlànà Abubakar àti Umar nípa àjọba tó ṣe torí àwọn ti kàún náà kún ọ̀kan nínú àwọn al-khulafa ur-rashidun bó tilẹ̀ jẹ́ pé jíjogún ló jogún rẹ̀ ní bí ẹ ṣe ń jogún rẹ̀ látọ̀dọ̀ bàbá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń ṣe dáadáa ń bẹ̀ ni wọ́n ti kàkún ọ̀kan nínú al-khulafa sọlá ni ẹtẹ náà àwọn jẹ́ wà lẹ́yìn mi tẹmẹtẹkù bí ha anabi ni ẹdìlá náà wọn mú wà á bu àlẹ ìhà bí nà wàá jẹ kẹsì fẹ eyín parí ẹkẹ yín kẹfì dì mú kìí ṣe yín ọ̀kan nítorí pé gbogbo níta bá fẹ eyín parí ẹkẹ dì yóò ṣòro lójà gbà àmì tó bá pé eyín ọ̀kan lọ bá fi si tó máa fà tí ọba yọ lẹ́rọ̀ eyín náà jáde pẹ̀lú ẹ̀ so anabi sọlá sọlá fẹ kó di súnà yẹn mú pẹ̀lú eyín parí ẹkẹ rẹ èwo làwọn fi dì ọwọ́ wa lọ́wọ́ àbá ti fi sẹ́nu. nàám ẹ̀ ń torí pé tẹ́ bá wò ẹ́ rí pé ẹ̀yin nísìn lọ́pọ̀lọpọ̀ tẹ́nìkan bá ti bá yín fa wàhálà kan lórí súnà kájọ́ ń tẹ̀lé gbà kò tí ì lójú màá pátì. fa torí tó bá pé ń parí ẹ̀kẹ́ lọ́ba fi dì mú sọ́ pátì òní pátì torí pé ńgbà tó lọlé ṣòkòtò ti wọlé kó tó kú òǹlé tẹ́lẹ̀ alihamudulilayi ńgbà tó padà délé ó dínkù torí pé wọ́n gan sẹ́ǹsì ẹ̀ pé wáì wáì títí kùtù ọmọ wa wọlé bí gbàtẹ́ èèyàn gbádùn wá tó ọ̀rọ̀ wa dínkù ọwọ́ àmọ́ ní déédéé ibi kókósẹ̀ rẹ̀ so bàbá màmá ń kíyèsí àwọn tí ń sọ tẹ́lẹ̀ ńgbà tó lọ nílé tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ pé sòkòtò rẹ̀ máa wọlé ni àwọn sì ń wò pé yes báwọn sì ń fẹ́ kó rí nu the bad boy. <laughs> torí tí bàbá jẹ́ bẹ́ẹ̀ bàbá tó bíyàn màmá tó bíyàn torí téèyàn ń ṣèṣe wèrè tí ọ̀bá yẹn wí sẹ́nu pé wọ́n fẹ́ kéèyàn di ọ̀kan náà bad boys nìyẹn nítorí pé kòkòtò rẹ̀ ń eyi na náà máa wò ó àwọn tó àwọn ọmọ títí kòkòtò wọn máa wọlẹ̀ tí wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin náà là ìlà bàbá kan ló sì bí eléyìí. kàtẹ́ pé sẹ̀rí ọ̀ sọ pé kọ́mọ wọlé ẹ̀ lákòóso bá làákà ẹ̀ láìpẹ́ láì di pé ìsàlẹ̀ gbogbo ẹ̀ ń gé ó sì tún máa gbé kábẹ̀ ẹ̀rẹ́ lomi náà rẹ̀ orúkú òsì òsì là yóò tún awọ ṣẹ́ẹ̀tì sọ́dà lé lórí yóò mọ fi yẹ the bad boy. ọ̀làjú wo ni mẹ́lẹ́ yẹ àwùjọ bí lẹ̀ ọ̀làjú wo ni mẹ́lẹ́ kókó lọ́dọ̀rí kodò tòkòtò ya ń jẹ́ tòkòtò ya ìwọ ni tòkòtò ya ká máa fi ṣe báàrì àbí ká màmá ká ya pé yẹs ibi nítorí gbà lọ́tẹ̀ yìí nù gbogbo eléyìí. kò túmọ̀ sí pé èèyàn gbọ́n ìwọ́n wá rọra dé sókòtò rẹ kù ọmọ níwọ̀n bá kókó sẹ̀ fa nígbà tó wá délé ẹ̀kúlé dáàdi ẹ̀kúlé dáàdi mami kúrẹ́ káàbọ̀ báwo ni skul láti bẹ̀rẹ̀ sí wú ọ pé báwọn sòkòtò rẹ ti wá ṣe báyẹn ìyá lọ́lá ẹ̀rí òòrí sòkòtò ọmọ ẹni mi náà mọ bí nǹkan pé òṣòkòtò ẹ jẹ́ mo ti kú ngbà tí ń wọlé nínú owó bá a ti fẹ́ nìyẹn ẹ bá a ti fẹ́ nìyẹn bá tó bá a ti fẹ́ nìyẹn subhanallah ẹ ń fẹ́ bẹ́ẹ̀ tó ní ọba di tó o bá ti ṣe bẹ́ẹ̀ a máa yọwọ́ nínú ọ̀rọ̀ skul rẹ o ah, dádì ẹ má bínú lọ́la lọ́la máa kú tó o túbọ̀ sí pé súnà rẹ kódà ò sí kìbọnù dípò kó o fi yín ọ̀kan mu kò ṣe yín pẹ́ẹ́lí ẹ̀kẹ́ ọwọ́ lọ́wọ́ àgbẹ̀tẹ́ wọn ti fẹ́ jágba fún ya gba nǹkan wọn. a'udhu billah tẹ̀lé ìtumọ̀ sí pé súnà wa anabi sallallahu alaihi wasallam ni tamassaku biha ẹ̀dìmú wa 'addu 'alayha bin nawajid ẹ̀yìn parí ẹ̀kẹ́ ní kẹfì dìmú sódà tó wà ní ìrìgbà mọ́ lọ́wọ́. anabi sallallahu wa ni wa ẹ sọra fáwọn àdádálẹ̀ kan o torí pé àdádálẹ̀ tẹ̀rí yẹn ó wu àṣetánì gbà mí ju kò ṣẹbọ sọlọ lọ ó wu ju kò ṣe ṣírkù sọlọ lọ nítorí pé tí ń sàdádálẹ̀ ẹ̀rí kan máa lé koko lórí ẹ̀ yàtọ̀ sí báwọn ọ̀ṣẹbọ ọ̀gá máa lé koko torí pé ọ̀ṣẹbọ lè gba Islam kèfèrí lè gba Islam ṣùgbọ́n tó ń bídí àwọn onígbà súnà torí pé ń bídí ọmọ ọgbà kínní tó ń wọ́n láti jẹ́ náà ni Islam kẹ́lẹ́ làǹdẹ́ ń ṣe jáde. à ah, àmọ́ bídíà sẹ́mu àmọ́ ṣírkù oníkófò ẹni tí ń ṣe kẹfìrí àti tí ń ṣẹbọ sẹ́mu kó náà tiẹ̀ kílíà pé òun ò sí lọ pé wọ́n bá gbẹ̀sìn Islam kó òun kúkú gbẹ̀sìn Islam so ṣùgbọ́n ẹni tó gbẹ̀sìn Islam tí wọ́n ń sàdádá lẹ́nu rẹ̀ agídí wọn ti máa pọ̀ jù wọ́n èsè bá wí gbogbo ní wọ́n sọ fún yóò pa àwọn náà kan tẹ́ bá yẹ̀wò mọ̀ ògbówọ̀ yọ̀ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn tó ń ṣe bídíà yẹn a'udhu billah wàhálà ti máa pọ̀ jù wàláhi ó ń bídíà ń ṣe wàhálà wọ́n ń ṣe wàhálà burúkú gbogbo ẹ̀ tí ó sì ní ládàá torí man 'amila 'amalan laysa 'alayhi amruna fa huwa wàláhi tó bá ṣe pé súnà ni ti wọ́n ṣe nǹkan míì tí wọ́n ṣe lórúkọ bídíà ni wọ́n ní ṣe wọ́n ní ṣe torí mélòó ni tọ́lọ̀ ni kí ṣe tí wọ́n ṣe tẹ́lẹ̀ náà torí di eléyìí látàrí bídíà ẹ̀ríkọ́ ẹlòmíì ó ti dalẹ̀ ara rẹ̀ rú látàrí bídíà ẹlòmíì ti ba bisẹ́ ara rẹ̀ látàrí bídíà ẹlòmíì ó ti da ti mọ̀lẹ́bí rẹ̀ rú látàrí bídíà ẹlòmíì ó ti di ó ti di ó ti ó ti ó ti lálàsí ara rẹ̀ tó ti dorí sí èèyàn mi látàrí bídíà èkó bídíà ẹlòmíì ṣe títí títí tó fi di pé kó tẹ̀sùbà sọ̀rùn gan-an tó ṣe pé máa ń bá sọ̀rọ̀ kéé gbọ́mọ́ ńlọ ní a'udhu billah tẹ́wájú pé súnà wọn ni kò ṣe bẹ́ẹ̀ wàláì kò ní ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wọn ni ká ṣe lọ́ndrẹ́d tà lójúmọ́ èèyàn mélòó ló ṣe lónìí kọ́dà kún kọ́ náwó. la ilaha illallah. <laughs> à ń sì fẹ́ à ń fẹ́ kọ́ lọ́wọ́ protect wa àbá fẹ́ à ń sì fẹ́ láti ní ìdọ́gba lọ́dọ̀ ọlọ́run àbá fẹ́ láìláì lọ́la ẹ wá wo dá ṣe àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ wàláì tó bá yẹ pé bídíà kan bá fẹ́ nìkan yín tí ń fèlì tí ń fèlì dáadáa lé o sòtún wá sọ fún pé ìṣirò tá a ṣe fún ọ nígbà tá a wọ ọjọ́ tán bí ọ ọjọ́ tán bí ìyá rẹ àti gbogbo àwa sírò rẹ̀ papọ̀ tó zikiri tó ọmọ ṣe bídíà náà zikiri náà nọ́mbà náà bídíà náà ni ó wọn àpọ̀ jẹ́ nine nine nine nine nine nine nine nine nine. tó o bá ti ṣe lójúmọ́ kan gbogbo ètò ti ṣe bàjẹ́ ó sì ṣe fọ́dún kan ẹ̀rí pé yóò jókòó ìdí rẹ̀ ó ti papò kò ní fẹ́ kọ́ jáńjọ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni tó àmọ́ ìtọ́jẹ́ súnà hundred ẹni kọ̀ọ̀sọ̀ la ilaha illallah wàhdahu la sharikala lahul mulk wa lahul ham wa huwa ala kulli shay'in qadir ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí ó bọ́ okùn ẹrú kúrò lọ́rùn mẹ́rin nínú àwọn ọmọ anabi ismail aleyhi salam ọlọ́wọ́ bọ́ wa sọ lọ́jọ́ yẹn níbi aburú èṣù èèyàn àbítàlẹ̀jẹ̀nu kò ní lágbá lórí rẹ̀ ńjọ́ náà títí tí lè ó fi sú ẹ dákun ẹ worú orí wọn yẹn àkákún kí la fẹ́ fi ṣe sá kí lọ sọnù sọnù pé tí kálukọ́ ọmọ rí ni kí lọ sọnù kí lọ sọnù táwọn wá àwọn òbí lẹ́ẹ̀ so tẹ́fẹ́ wá wo bídíà ẹlòmíì ṣe bídíà títí ó fi ya wèrè wàláì o se bídíà títí ọ̀gbọ́gùn mọ́ a'udhu billah torí de ilé ẹja mójútó súnà torí ẹ̀ la sọ pé al-iqtisadu fi súnà khayrun min al-ijtihadi fil bid'ah kínyàn wọn máa jẹ́ ni tí ó ń ṣe ẹkọ́nọ́mìkì nínú súnà ó lóore ju kọ́ máa ṣe self effort lọ nínú bídíà torí de ilé yìí wa iyyakum wa muhdathatil umur ẹ sọ fún àwọn àdáda alẹ nǹkan o fa inna kulla muhdathatin bid'ah torí gbogbo àdáda alẹ kò ló kọ méjì àdáda alẹ náà ni ìtumọ̀ rẹ̀ nu fa inna kulla muhdathatin bid'ah torí pé dájúdájú gbogbo àdáda alẹ ńkọ́ àdáda alẹ ni fa inna kulla bid'atin dalalah gbogbo àdáda alẹ ànú sí ni ọlọ́dà kò mọ̀ sí wa lọ́nà ọlọ́ba tí ọlọ́kan náà tó máa di súnà mú léwà jìnnà sí bídà ọlọ́ọ̀pá náà bídà láwọn ẹni tí ń ṣe bídà náà jìnnà sí fi ìfẹ́ súnà sí wọn lọ́kàn jẹ́ kí wọ́n fẹ́ràn rẹ̀ fi ìkórìíra bídà sí wọn lọ́kàn jẹ́ kí wọ́n jìnnà sí ẹni tó ti ń ṣe súnà ọlọ́ọ̀ba tí ó túbọ̀ tẹpẹlẹ mọ́ ẹni tó ń ṣe bídà ọlọ́ọ̀ lè jìnnà sí ọlọ́ọ̀ba ṣe أستغفرك وأتوب إليك الله أكبر